الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعنه أي عن ابن عمر رضي الله عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما خلع يدا من طاعة لك نبي الله يوم القيامة ولا حجة له <clears throat> ومن مات وليس في عنقه بيعة جاهلية أخرجه مسلم ابن عمر لما أسألكم واتي باباره أتوقع وصحابة النبوة محمد صلى الله عليه وسلم ọ̀nà ló tún gba hadithu ti àbúrò ó ní mo gbọ́ òjíṣẹ́ ọlọ́run alekun kí á ti gẹ̀ ọmọ bá nàbùwà Muhammad sallallahu alaihi wasallam lọ sọ fún wa báyìí pé man khala'a yadan min ta'atin laqiya Allaha yawma al-qiyamati wala gbogbo ẹni ó yọra rẹ̀ kó lábẹ́ ìtẹ̀láṣẹ ẹni ọlọ́run fi so lórí ìtẹ̀lé àṣẹ ẹni ọlọ́run fi ṣe aṣáájú ìgbẹ́ni wọn bá ní òun yọra àwọn kò ń bẹ́ ànábi lẹ́ni náà pàdé ọlọ́run níjọ́ tí wọ́n bá pàdé rẹ̀ okùn tí ó wí o láà hujjata lahu okùn ẹ̀sìkúùsì tí ó pọ̀ gbóhùn tí ó pọ̀ lójú òun ṣe bẹ́ẹ̀ ànábi ní kò ní ẹ̀sìkúùsì fún un. ومن مات وليس في عنقه بيعة مات ميتا جاهلية gbogbo ẹni ọba wa wáyé tó ṣe pé ńgbà tí ó fi kú láyé kò sí lábẹ́ àṣẹ olórí pé ẹni àfisọ lórí mi tó bá sì wí náà lọ́lọ́ ni a máa tẹ̀lé lópin ìgbà tí ọba wa láṣẹ káṣẹ ọlọ́run ànábì lẹni tí ọba nírú bẹyà báyìí lọ́rùn kódà níjọ tó bá kú okú okú báwọn ará jà ìlú ti kú ni o ẹmọ nǹkan ń pè ní jàìlú òun làwọn tí wọ́n gbé ayé kó tó di kọlọ ń gbé ànábì dìde sọlọ lọrùn àyè wọsọlọ bá kú yóò ti nu rẹkọọdù pé abẹ àmì rù báyìí wọ́n wà abẹ aláṣẹ báyìí ni wà àbí adarí báyìí ni wọ́n wà èmi wọn lọ́gà ọ̀gá tó ń ṣe jẹ́ ni ànábì ní bẹ́ẹ̀ bá kú bẹ́ẹ̀ ó kú ń jẹ́ àwọn òjòkú báwọn ará àgbà ìgbà ìgbà ìmọ̀ kan ìsìlámù tó dé irú kú bẹ́ẹ̀ lòun náà kú o. akhrajahu muslim alimami muslim ló gbà hadithi wa hadithi yìí ń bẹ nínú àhàdíìsì táwọn kan sì gbọ́ tí wọ́n sì tú tí wọ́n ń wí nípa ìnáwó òwú sallallahu alaihi wasallam. àrèwù tí ń bẹ níbi ìmọ̀ dátíraka ìmọ̀ máa kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn àlùfáà táwọn náà kọ́ lọ́dọ̀ àwọn tó kọ́ wọn lórí bí ẹ̀rí mo ní ànábì ló kú báwọn awo ti kú àwọn àgbà jàhílíyà ti kú. Ntí ọ̀pọ̀lọpọ̀ fún ma hadith yìí sí kí wọ́n da ewu gbá òní pé a ń tọ̀ kú òkun kèfèrí nù. Torí pé àwọn kèfèrí àwọn jàhílíyà kí ni wọ́n kú yìí? Nínú kèfèrí wọn kú yìí sẹ́rí jọra wọn. <laughs> Bẹ́ẹ̀ ni tá ànábì sì yìí kọ́ sallallahu alaihi wa sallam àmọ́ bẹ́ẹ̀ yẹn bá kà literally lóòótọ́ ìkéwú tí ọ̀rẹ́ mi gáìdì ẹ̀ lọ́jọ́ bẹ́ẹ̀ o ìná lọ́pọ̀lọpọ̀ tó ń tọ́pọ̀lọpọ̀ ń tú lónìí tẹ́nì kan ò túrú ẹ̀ lánàá ẹ̀ẹ́n torí bá nàbí òfin síbi jẹun nàbí òfin síbi jẹun òfin síbi jẹun ànánu ànábìsí lẹ́ni ọba síbi jẹun ọmọ náà ni ọmọ wa torí pé ọjọ́ra wọn náà ti ń bá nàbí ọ̀fíìsì bí jẹun lóòótọ́ àmọ́ níta nàbí mi kọ́ sallallahu alaihi wasallam. Al-Imam Ibn Hajar rahimahullah ní àwọn afáàtọ̀ lọ́wọ́.